مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله واستمسكت بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا علمتنا إنك أنت العليم الحكيم وعليهم الصواب يا ذا الجود والكرم والانسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعمل عقدة من لساني يفقه قولي ست الله مسؤولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من وراء المهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر أعوذ بالله من الشيطان maka. tafsira ya wọ́n mú rí àkàkà ma káàkà ní mọ́ṣíríkì náà an yàmùrù masájúdàláhì ṣáàrìdì náà àfọ́síhìn bẹ̀rẹ̀ ọ̀fọ́ ọmọ ni ọ̀fẹ́ ìbọ̀rọ̀ ko kawɛna ma awa bɛrɛ nɔnɔ an y'a mɔgɔ masaji sahi bina la an fosi bil kufuri ula i ka habi kɔf amamuhum fil naari hum khalidun ɔmɔ ni bi na nɔnɔ mɛ a fɔ ne mɛ tile kɛmɛ a fɔ yɛrɛ nɔ aw ko baara n'a yɛrɛ nɔnɔ mɛ wa ọkẹ nneema n'ala ẹni jahannama tẹnati bi mo di ọha ẹwọn ni wọn. dọ́mọ yìí bá a kà ẹ́ nà mbóró ànkà ìnàmá yàmú masájí dàlá man amana dàlá kọ́lé ọmọ ìlàfẹ́ wà á kọ́ ọmọ sọ́lá wà á tà zẹkẹ́ wàlámiyàjá ìlàlú wàlámiyàjá ìlàlú. ẹnọọbì ama kọlifà senior year qualification ọmọ bọ̀rọ̀ tóra ọmọ bọ̀rọ̀ tóra ama yi uyọ nọ bọ́dọ̀ nọ ẹni kẹsàn án kẹ́ ẹni ká ọ̀ṣọ́wọ́ ẹ̀yìn o o

وآتى الزكاة دمع الزكاة ولم يخش إلا الله دمني بني وهي نصا إبو يوم يرى تتوتشو فعسى أولئك فعسى أولئك أن يكونوا من المهتدين omorika azụ ọnụ irime nwere nne ọ mụrụ tụrụ nụ kene ị nọrọ na gboro anyị nọ ene ọ mụrụ tụrụ fa ya ka etuma na ịnachiri ọma na ka ọgwụgwọ ọgwụgwọ enwere nne na anụ da ị nọrọ na ya aka eji ụlọ gboro dịka na asa ọnụ فخليق أن يكونوا من المهتدين أني أزعي مرة طولان أني يولو بولو أني يولو بولو وكاني يا ما كان يشاء يا ماما صلاة الجمهور يا كان جمهور ذلك يت qualification أن second qualification is on ọ̀nà ọ̀rọ̀ tóra ẹ́ criteria qualification ọmọ ayé ọ̀kẹ́nẹ̀ láti tó mú rí mi ìsọ́nà mẹ́wàá kẹ ọ̀gọ̀rọ̀ tóra wà kéèké ní mẹ́rẹ́ ọ̀nà náà nì sọ́sì ọ̀rọ̀ tóra ìjọ mú rí alìmánu bẹ̀rẹ̀ láwọn ọ̀dẹ́ ọ̀mù á ọ̀yẹ́ta ọ̀rẹ́ ọ̀mù rí ọ̀nà náà ọ̀rẹ́ tó ọ̀rọ̀ bọ́ká yẹ kọ́ ọ̀kẹ́rẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ don mori yi yɔ ɛkɔma ti sɔlɔ ɔyi sɔlɔ yɛ k'o jɔ don mori yɛ yɔ ita zakati ɔyi yɛ zaka sɔtɔ tó mori yi. awo sisan awo ka ɔyi dɔwɔ yɔn tó mori sɔlɔ sɔlɔ mi horo wɔ ama ɛdɛ yɛ yɛ ha yɛ nana alimami kɔkɔbi rahmatulahi alayi dɔwɔ akanika sɛbɛdɛ dɛ kuku yɛ ntɔ mori yɛrɛ ha ɔka nsɛmɛsɔmɔ ka ahɛ yɛrɛ ha ara ahɛ nsɛmɛsɔmɔ ka ahɛ ntɔ mori yɛrɛ ha ɔmɔ mi kɔ mo sɔlɔ ati nsɛmɛ ɛsɛ yɛ ɔn ika zaka ati zakwa yɛ agokisɛ bɛ naa ma ho ho nfa bɛ na nye aka wo dɔ yɛ ntɔ mori akokɔ ntɔ mori ɔmɔ mɛɛ mo ɔmɔ ayɛ ka wo mɛɛ nsɛmɛ ɛsɛ yɛ. ló wà àwọn na rẹ̀ wọ́n máa ń bọ̀ wọ́n mú sá wọ́n máa bẹ́ẹ̀ lọ. owó na ọ̀nà ìjọba àhín sẹ́ni nà amáṣe ara àjọ owó bọ̀ ẹ̀fẹ̀ ya sọ ẹ̀ka wọ́n ẹ̀mí ìwà amáṣe òrùka Slačio je to dobro. diẹ la àwọn nínú sọnù múlò wàrẹ maka anaba muhammad sallallahu alaihi wa sallam ilé hadi sọ ni abu sa'id al-khudari yẹrọ di allah ọnà ọnà ká ọnà dọ̀ ọhún tó wuli rẹ ọkọ tó wọn sallallahu alaihi wa sallam ọkà ká yìí idara aitu mu rọjò la yà àtàdùn masjida fashadu lahu bil iman wéèrè ọnọrọ wéèrè jọba àbọnọ wéèrè ọba ọnọrọ káyé yà àtàdùn masjid. kaasi mọ́sálásí ìjọ̀wọ́ ọ̀rẹ́ mọ́sálásí òze mọ́sálásí tó mú rí mi àṣọ́bọ̀ rẹ ọ̀nà yìí mọ́sálásí àyíwọ̀ rẹ ọ̀nà yìí mọ́sálásí ọ̀ṣọ́ rẹ mọ́sálásí ìṣá àpọ́n kí mọ́sálásí wọ́n yẹn lè lọ́sí kórè ní àbúrò náà yẹn. dáàbò wá mi tẹ̀ káà amakuna amakuna yi masalasi dẹjẹ wà ní àjẹtẹ lọ ìbára ìtumọ̀ rọ́jùlá yàtọ̀ masjid wẹ́ẹ́rẹ́ kọ́ nọ́rọ̀ ọ̀gá àsìmẹ́lẹ́sì ìjọ́ọ́ fàṣàbí oláhùn ìmẹ́ ohun tó mú ní kẹ́mi bébí ọ̀nà kò ní ìmẹ́ ọ̀nyá ìgbà ọ̀. وتنتمري أقولكم مري منكك إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر صلى الله عليه وسلم بفني إن السلف إذا رأيتم الرجل يعمر المسجد فحسنوا به الظلم juwe yɔlɔlɔ yɔlɔlɔ ko e ka ye a sumama se jɔ wekuku rɔ ìdáhùn e yɔlɔ wekuku rɔ ìdáhùn e, yɔlɔ asoko jɔ yɛ ka asoko rɔ hɛmɛ yɛ mi ka a b'a fɔ ma mi bolo di a b'a fɔ ne bolo di yɔ a kun rɔ ìdáhùn kan na mi. lọ́tún tó mo ní ìlú. ìjọba ní kàánú yọ̀ wọn kà wàlámíyà ṣà ìlàlọ́ọ̀ lórí ìwọ̀wọ̀ èyí sọ́sà pàdé òmòrí yìí yàtà inú àjò kòkó òmòrí yìí ni ẹ̀kọ́ yóò sọ mmadùn ni ọ̀tọ̀ mmadùn ni èyí kò òmòrí ẹ̀rẹ̀ yẹn mẹ́rin ẹni ìyá wọn ni yẹn ẹni ìyá wọn ọ̀nìyàn ẹni nàbọ̀ nílé yẹn.

slot tó mú léyìn. ọ̀bẹ náà mọ́nà wíra ogun náà wúlò o bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbìmọ̀ náà dùn fìyà wọ́n yẹ wọn. àyẹ̀ wò ní ìkàkà mọ́tọ́rà ọ̀ ìfúnná wọn fi tó mẹ́rin ọ̀gá ọ̀rẹ́ yẹn nìkan yìí mọ́tọ́rà yìí ìdílé wúra ọmọ ọ̀bẹ wọn yẹ wọ́n yẹ wọ́n ọmọ nínú mi tún lẹ́yà ọ̀rọ̀ mọ́ inú ní kyẹ́ ọ̀rọ̀ yẹn náà akọjá hàn yàrá yìí níbi ẹni kẹkẹ ọ̀rọ̀ yẹn náà onye e, onye ayé ọjọ́ onye wọ̀ yìí bàkà eré mmadụ fún mi rẹ tẹ ọ̀bìdí èsì rẹ tẹ ní yàrá ọmọ yìí anbẹ yẹn náà ẹni bẹ́ẹ̀ wọ̀ ní yàrá. Slutty and tools ilé tí ọ̀rọ̀ ọ̀dẹ̀ ní ka yìí yẹ́yẹ́ lábọ̀ wọn yẹ́yẹ́ wọ̀ ní sẹ́yìn ẹnlẹ́ ẹnlẹ́ àkọ́rọ́ ọdún bàmà ọdún bẹ́ẹ̀ bàmà yìí ẹ wọ̀ sọ nọ nọ́ọ̀nù ó mórí àká ẹsẹ̀ náà ìjọ kẹsàn-án wọn ni yàtọ̀ sọ ìlọ̀lọ̀ bẹ́ẹ̀ ẹni tuntun mi yà wọn àpàlẹ́ wọn yìí ẹni tuntun mi yà wọn yà wọn oníjàwọn àpàlẹ́ wọn ẹ̀rù yìí mi wọ́n mọ́n ó mú ní àká ẹ̀sìn mi. kéde náà lọ yìí náà mú ní àká àdébọ̀ náà kò sí kúrọ̀ ńdàkà yìí ọmọ bíi àlàáfáàn ọ̀rẹ́ àṣìnáàn orí oníkàtí yìí náà kẹ̀kẹ́ kèwò kó òmùrí ànájọ́ wúlò òmùrí ló àkàtì lá ìlàhà ìlàlá lu èyí àwọn ẹni bọ̀ sáà wọ̀ uriani kafiri na hake ubaga uriki brothers nisu aka uri kode su aka nani wande wa na ne rubi be be ukwe be e upake yesu lama ore Tọ́fẹ̀ tó mọ̀ nínú ìwọ̀n. Wẹ́n yóò sóde ń ta òtúrúkú òmùrí rẹ̀ ilẹ̀ ìlànà. Òjé ń ta ọ̀, ó yóò ń tira àwọn.

ɛyà ahiɛ wa bɛrɛ yɛ yie lọsi tó mu yi kẹ́ wà bọ́ ọmọ bẹ́ẹ̀ níbi ẹ̀ka yẹ ká má gbọ́rẹ̀ bá bẹ́ẹ̀ ká yẹ ká má gbọ́rẹ̀ bá bí ẹ̀ ọmọ bó si ẹ̀ wọ́n bẹ́ kéré eré ìbìlẹ̀ bẹ́ẹ̀ mú ọbẹ̀ dọ̀rọ̀ bá gbọ́ ìdẹ̀bà wọ́n ìrẹ́bà gorí orí ọ̀rọ̀ èkó múrí yé rẹ̀ ká yé sí rẹ̀ bá wò èkó múrí rẹ̀ yẹ̀ ọ̀rọ̀ mọ́mọ́ mẹ́rin náà kẹrẹ sọ́nyọ́ nyàrá ni ẹnẹ́ ní ẹnẹ́ dẹ̀ nyé ní sèzì dé na gbọ́ ìrà ìrà ìrà kọ́wọ́ mi kiri àwọn. afirika yi abisani nana mi afirika yɛ tɔ ano ahyɛnta ne nne agyina bibi nne yi rura ne agyina bibi okomori yɛrɛ yɛrɛ yɛrɛ ne sɛ asisi ne nto omori ɔfisa kubi wɔnyɛ kɔkɔ kakuma hɔ akiba ne ɔre bi yi. ne nzem na akɔba kaka wa kaka laa ilaha illallah ɛnɛ e wɔn na bɛɛ lɔ adi wɔn bɛ sɛ ɔtɔ ka laa hawla wala kuwata ɛnna bɛ laa awa na si je pira pa ẹwà jẹmọ na si je pira pa wà bẹ dòfò ẹwà na jẹmọ ti je ní ní ẹgbà wà bẹ dòfò. Kọ́lá tó tó mọ̀lú. Ti jẹ́ sẹ̀lẹ̀ tó máa náà. Hira ni ni kẹ́ àwọn sábà ni kẹ́rẹ́ ṣírìkù ẹ̀bọ̀ kẹ́. 2014. Bí mi ta ha dì wáyé nínú bọ́ọ̀lù dịka na nke ndị ọma ọrụ ịnye ha ahụ ya chọ na nke ndị dịka anyị wata yi ịdị ọnụ ya aka ama bee ya aka dị ya aka ama ekwesịkwa na eluri na eme eyi ga-ere ọ bụ kiri ọgbọgbọ ya eluri 2014

not in two minutes. And the bucket will know million dollars. ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المؤمنين أمري أكرم الله ما معنى أنا بذنيك كي أجوز بورون أجوز بورون na tuntun mu ne. Don mu yi dawa kan واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين أجأتم سقاية الحاج فتتوني صلى الله عليه وسلم العباس رضي الله عنه onye ọrụ dọkịta obodo dáwọn yẹ kọ bí islam àbí kọ́mọ́dé islam máa ń bá wúri tẹ̀ ọ̀ka ó sì mé bọ́kà ẹnẹ́bí ẹnẹ́ bàbá náà sí eyín zamzam yẹn náà náà bá mú kọ́rẹ́ hajj ihu ní ẹnẹ́ ìlú bá nù ẹnẹ́ náà sí ìlú ẹ̀wọ̀n yìí ìyẹn esi ẹbẹ máa wà lóko ọba ìyẹn esi wẹ ẹnna máa mẹẹ di ṣẹyìnbá ọmọ ọlọsọ náà ṣẹyìn dọ́ni ká àṣeyí kàába bí ti ń yẹ ọba àtọ́nà ẹ̀ ẹ̀yẹ sẹ́ẹ̀ ní asọ́dọ̀tẹ́ ẹnna mẹẹ ẹnna ẹnna. Bàtí o tó wọlé. Bẹ́ẹ̀ ni a ti sọ ní mi. سيدنا علي كرم الله وجهه ورضي الله عنه لون يسي اسلام والجهاد كان اما ما الاسلام دنا كجهاد نا كره كتولا بوبوري لا يمكن دول بي علي ما تقول صلى الله عليه وسلم káfíń má mi ẹnna ha ní bàbá kúkú sílẹ̀ yahudi ni bẹ́ẹ̀ aka yọ ọ́nà ká ẹni káfíń ẹni kọ́ọ̀ṣì ẹni bẹ́ẹ̀ ni tí ẹni kàá bàárẹ̀ bí wọ́n ṣe yí ẹ̀wọ́ adé náà á lè kẹlẹ̀ wọ́n mú kọ́rọ̀ hajj ẹni kàá bọ̀ bí wọ́n ṣe yí ìwé ẹ̀wọ́ ọkọ̀rọ̀ hajj ankẹ́ni mẹ́ẹ̀ẹ́dẹ́dẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ ló káwẹ́ nìyẹn bí wọ́n ṣe yí ẹ̀wọ́ adé dini tinyi dini asowɛyi madrasi kaaba ɛna sika mu no bɔbɔ kɔkɔ kaayɛ ni ɛni hu ɛna nyuma nyi hu ina kaka na yɛrɛ muhammad atahore na yahudi ni ana wɔ mu agbo yi hero ntomu yi yi na ɔrɔ yɛ dɛn nɛ ɛwɔbɔ dɛn nɛ ebubu hita ba wọn akyi ba wọn eyi ɔmo etu ewu islam bá ká wọn fẹ òkú omi ni bá ká wọn fẹ ɔni yahudi náà na kọrọ wọn juu ni esa bɛ kɔrɔ nàbɔ nàbɔ ɛrɛfɛ dɛmɛ ká diɛ nana

أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجد في سبيل الله لا يستوون إلا الله والله لا يهدي القوم الظالمين أجعلتم سقاية الحاج ويشير

ẹ̀wọ́n náà tọ́ka ẹ̀yìn dẹ́nu ẹ̀kú wọ́n lè dàgbé yóò mórí kì kò nyẹ́ lọ́rọ̀ ní dá àrẹ́ ẹ̀ dáhùn ká ń kú màá ṣe ní ọlọ́gá ahùn mi náà ẹ̀nà náà àbí mímọ́ lọ́sí káàbà wa mo káwọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ti káàbà náà dɔbɔ kaa nye kui dɛlɛ wɔjɛ hɛdɛ fi sɛbili la dɔbɔ yɛ maa kure ku tó ma dùgbò mɔ dɛ ma sɔmi tó ma dùgbò mɔ yi láyé sita ona inda la omori kɛ nɛ wɔnyɔ nya yi omori kɛ nɛ wɔnyɔ nya yi wɔlɔɔ la yɛ ɛdini kɔkɔmɔ baa mi. omori kɛ mɔ ma ọ̀ṣọ́tú èyí ilé kí lọ́wọ́ kọ̀ọ̀mọ̀ sọ́sọ́ tẹ̀ ọ̀ṣọ́tú ìlú ilé ìlú ẹ̀bẹ̀ náà ilé ìlú ẹ̀bẹ̀ náà owó wọn wọ lukman ọlọ́mọdé kàdé àti quran ẹ̀ lukman náà mú owó wọn náà yẹ mú àyè yìí jẹ́ yóò jẹ́ dáa káyọ̀ káyọ̀ inna shirika la dhulmun azim inna shirika la ìsọ́bọ̀ àyìnbẹ̀ ɔyɛ sisa bebe na omori yi hɛkɛ ɔyɛ hyɛ hɛkɛ yɛ fasa ɔwɔ bi de ma omori yi ehu na banya ɔdi ehu na rawraw enyu ehu na sama yɛ rɛsan enyu ehu na sama yɛ akɛ bɛɛba na rɛsɛ ahɛkɛ na ɔkɔ si omori yi do se so se na egu omori yi enyu ehu na sa ɛna ehu na lɔbɔn bɔ ɛna wei awɔ kese akɔ ɛna.

pọ́sílọ́tì ohun tí ó múlí ní ẹ̀yìn ìgbìmọ̀ ẹ̀yìn mẹ́hẹ̀kẹ́ ìjú wa fẹ́rẹ̀ ẹ̀lẹ́kẹ́ ìjòdè náà wà kọ́ aláàrẹ̀ lẹ́yìn ìgbìmọ̀ ìrìnrẹ̀ ẹ̀hẹ̀ pọ́sílọ́tì ohun tí ó múlí ẹ̀wà yìí dì lóyìn privilege ìrẹ̀yìn ìrẹ̀yìn lóyìn tó ìrẹ̀yìn dáhà gbá olè èrè yìí orí màá jò lọ́rẹ̀ lé rẹ àwọn màá jò lé máa rẹ àwọn màá jò lọ́rẹ̀ rẹ àwọn màá jò lọ́ha rẹ. ọ ìyá kẹta ọ anáyẹ ìyá kẹta ọ anákàwá sọ́sọ́ ni rẹ̀ ẹ wá rẹ̀ takú rẹ̀ máa bọ̀. Bàtò tó mo ní sọ. Mi ṣe ń jà. Ìrẹ̀lẹ̀ mi ni amáwàkọ́ ọlọ́sẹ̀ yẹn wà. Ìjẹ́nyẹ́ yẹn ń ṣe bẹ́ẹ̀ wáyà sí messenger kò ní ọmọ wa táìmì ẹkọ yẹ tọ agogo ẹna wọ kọnọ sí close ní ihe ọmọ ẹkọ yẹ nana na agogo ihe náà yàn sísè ní sí close náà àná ẹnyẹ kẹ ẹna wọ kọ wa sísè wa sísè ọta wèrè ká ẹyẹmi ẹkẹ ẹna wọ kẹ wá ẹ ti cool mọni ẹkọ yẹ ìdí ọmọ mi ẹyẹ wọn ti dọkítà wọn bọ fún ẹnà ẹnà ẹnà ẹnà ìdí ìdí ẹtọ́ mi bí yà kẹta wà á ọba káà. A, awo dawo dawo na ɛni mímímí yɛwòrɛ yìí nani múlí ọ̀rọ̀ rẹ̀ ó lè wù mẹ́. Ìwé sísè ẹ̀rọ rẹ̀ mẹ́fà ìrẹ̀ ẹ̀rọ rà áyé ìrẹ̀ ìdí Mr. A ìlú sọ́nà Mr. B ìlú ké orí bí ọ̀gbọ́n wọn. Ẹ mọ̀ gbọ́n wọn bí ọ̀ọ́yẹ lọ́fi ohun tó mọ̀ mo rí ọ̀pá yà bá ìrìn àmín àmín fúnmọ̀ àmín. أعوذ obrika were na ikaka enyo idawo edo yo mori tini konyara ya e heke tini konyara edo yo nto mori sallallahu alaihi wasallam edo konto mori yo ni e asa si sunna ni edo de ko odire ma ka anye ko odire ma edo ka ba ko da kwete wu wahajaru wajahadu fi sabilillah wahajaru ọ̀rọ̀ nígbà yẹn kí ẹni hijira

hijira ọ̀nà ẹ̀rọ náà bọ̀ ọ̀nà hijira àṣọ ẹ̀ka o hijira ọ̀nà na ti bẹ́ẹ̀ tọ́fọ̀ tó wọ́n yìí ní ẹ̀sìn lẹ́tìn náà mẹ́rin. wọ́jà hàdú fi sẹ́bí lélá lọ́rẹ̀ bàrẹ̀ máa bá àmàsúmúrì tó lọ́gbùgbò mórí àpọ̀rẹ́kú tó asuburi ama maa ni bẹẹ yà kúrẹ kó náà mu ìrẹkó yọ ni asuburi yọ ni bẹẹ kálí ní sọ ni rírúgbó ẹni ni àtọwọ ẹni ni ẹ yà sọ mẹrin. àwọn dàrájà sáàmì àwọn dàrájà sáàmì ìdàlá onídìẹ ní yàtọ̀ ní ìdí òmò yìí ẹ ẹnudìẹ ní bá wà tàbí náà. omuli ọka kene kaye ẹni ugye ne mmiri ata ahuru omuli bàbá yẹn náà sọ ọjà ẹni kaye agudi ọmọ wẹẹ yi wúlò lẹyìn ẹni kọlá akó inú omuli inú àwọn náà bá amara pẹlú ẹ òtútù dùn náà wọ òtútù dì ọ̀nà àwọn bì iná ẹ̀kọ́ أصلا لا توكيكي أعظم درجة عند الله الذين آمنوا إنما باوا وهاجروا دل هجرة إبدي إن ننسى سنتمري مهجرة هوري مكة ينوضم مدينة وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم دخلوا ركوتون الضمن لرجال أفوالهم أعظم درجة عند الله أمريكا يجب أن تنكر كريدا أمريكا

àbára ní mọ́tò tó mọ̀ sí ẹ̀yìn bàbú pàtàkì umaru usman ali ebe mark ẹ̀yìn ní àbú bọ́ọ̀lù ni mark ẹ̀bà abdullahi bin abbas ẹ̀bà abdullahi bin masoud ẹ̀bẹ̀ wọn ní ẹ̀mẹ́ nìkàyè ọ̀bọ̀n náà àbá mi kéwì náà sàá tó mọ̀ rí ẹ̀yìn sí ìwé nyẹ̀yìn ẹ̀yìn aná mẹ́ni náà wà tó bá yìí kìkì náà lọ́sọ̀rọ̀ tó mú sí láíláí àmọ́ náà yìí abadal ara lọ́sọ̀rọ̀ tó mú sí ulẹ̀ ìka àbámu darajatan indala abokaye ọ̀dọ́ náà nihu náà ẹ̀kọ́ rọrùn wọ́n mọ̀ mọ́ ní ọ̀la àdìkàkà ọ̀hún náà ọ̀hún.

omoriko na kenyumba yohine irima wevenen rirayamba n'abahumba n'omurika wana woreno wa ati inohine oyirinye tuwa ono n'omurika ehirine tuwa وجنات لهم فيها نعيم مقيم أمر الجنة الجنة ka كاي ọ̀yìnbó ìwà sábì na ìmùn mọ̀kì ẹ̀wọ́ ní yẹ pẹ̀tẹ́ ẹ̀dẹ́ máa pọ̀ ẹ̀yẹ bá kó pa àná ọmọ àjòzọ ọmọ ta mọ̀kì mú yẹ pẹ̀tẹ́ mi lọ́yẹ̀ yìí ló ti tẹ̀tí bẹ́ẹ̀ wà. omuli anabɔ asome emisi ah. omuli anabɔ siri na ewu ewu tusɔ na ne mɛɛza amin amin amin yɛ bɛ kɛ

يبشرهم ربهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم فيها أبدا إن الله عنده أجر عظيم خالدين فيها إن ورنا نتنتي إن الله عنده أجر عظيم فتكتر أمري أيه داننا سابي أجر عظيم وتسي لأورا أمري أنا بس تسي لأورا ولا مهر أمري أنا بس تسي لأورا ولا مهر آمين آمين آمين يا أيها الذين آمنوا لا تحرقوا أنفسكم ولا

omuri ɔmanehe dɔkae afenabawa ɛnabi abayinini wɔyɛ fɔwɔ anakom apɛɛnyara ahonini afenabawa mɛfa lekɛ awoniya afenabawa ɔta bi afoɔ mɔninini afenabawa ɔta bi afoɔ mɔninini inistahabul kofra alalɛ iman. sọ́ọ̀tì tó mú yìí sọ́ọ̀tì àwọn sẹ́dẹ̀kà kábíríkì ẹ̀mí báyìí wú ní ọ̀ọ́dọ̀wọ́ òmùrí ọ̀nà wọn tọ́ni lọ́tì tó mú yìí òmùrí kẹsí máa wára bí asọ́ mẹ́kìlẹ̀ náà bí asọ́ mọ́ ní náà bẹ́ ìwó òsì tẹ́tẹ́ wàhálà àdókò wọn yìí. wọ́n àwọn ẹmọ́ tó mọ́ ní àdọ́là lábẹ́kú mórí alára àwọn ẹmọ́ tó mọ́ ní àdánà ọ́ ní káàkiri wọ́n ní káàkiri ayíkẹwé ti rẹ̀ nínú ọ̀nyàrá dáa yàkùbá ní ká na ní إن استحبوا الكفر على الإيمان أنا فيك كافو أجل سيري الهود إيمان هنا ده يوم وليد لا تنتم وليد يا يا زي تبي أمر ما غير صن هم الظالمون ومن يتولهم منكم هم يتولون إلى ni ewu ko mori ana ana je pada na bi kafiri abo je ko nya wana awanya wana na bi kafiri du je pe du je pe du baya du ti je ko wa sasa fa ulaika hum zalimun fa ulaika hum zalimun ọmọdé ní bí wọn wà lọ ẹni bí léwu náà ẹni mi níhùn náà slọ́fún tó wòlíì ùdọ̀nyára ìjọ wòlíì máa nìka yẹ ùdọ̀nyára nyára ó wòlíì pẹ̀lú ìjọ káyé nìrẹ̀ á ní bọ̀bọ̀ nìní tọkókó àtọwọ́ wa yá ayọ̀ aladina amànú látàtàkì yahuda látàtàkì yahuda wọn nà sọ̀rọ̀ àwòlíyà bàdùn àwòlíyà rọ̀. ومن يتولهم منكم فإنه منكم إن الله لا يهدي القوم الظالمين إذا مريم أن قصنا إن سورة المائدة يا أيها الذين آمنوا أنا ملاي هي هما ما هي أنا نداو وداو مري وداو تومري وداو كأني كيدا نيكوا نيكوا لا تتخذوا اليهود والنصارى أولياء

ene huna ba ne ɔno bɛ sɔrɔ dua sɔrɔ tuntun mu yi ayi ayi yɛ nani ana akari ɔnyanyara ɔsɔrɔ ana kaaka asu die pa da ɔna bi kaaka asu die pa ɔnyara ɔna bi kaaka lɔsɔn ba kaaka ana kɔ bɔ koko ibɛ sɔ kaaka bi yɛ tɛ ɔbɔ naa kaaka bi yɛ tɛ ɔmɔ ni ɔna kaa ada ɔrɔri ɔmanyara ɔ ana de tag de de ta so jepe e no kokko we eh ha e no kokko we ini ka de de ta aba on ya ba ana de tag de de ta o wori ka so jepe e kokko ka e no kokko we o sa ana de tag de de ta eh alikoli ga o koro ona o ya mo koro ni o ya lọ́tún tó mọ̀ yìí kí yẹ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ máa mẹ́lẹ̀ dímẹ̀dí èhù ovi asínanyi sú òtẹ̀kọ́ ovi asínanyi jòzúwọ́ ha wìláyọ̀ isi aka àbọ̀ nyara àbí káàdì ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ máa ń káàdì ìjẹtẹ̀ ọkọ ọbọwọ wa orí kéèpé wa ọsọni bi ní alimọtaaba wọdekan wọtanaaso wọtaawuna bii ọsọni wọn jẹ kura so ọyẹ fún ọmọ ní nẹ ọrọ ọyẹ sàásà wa ilé ẹka mi kó ọwọ ọjọ èyí ndị wá sọ ọmọ ní nẹ bẹẹ wọ́n mẹ́tọ́.

àyíṣọ́ náà lòkè oní bílíọ̀ ààbò inú rẹ̀ ilé ẹ̀wọ̀n ẹ̀nà ẹ̀sẹ̀ yóò mú yí gẹ̀rọ bílíọ̀ ọ̀ṣọ́ anyị ka ọka ihe mbụ anyị mayọ nye mayọ wakọrọ ọyọ anyị sure amanye nwa mma mpanịọ dure hie ọrụ ya ọka fere enwe azọ anyị ọnụ ndị ga na bụrụ nwa tukwa na ya hie ọrụ ya yàtí tẹsẹ ọmọ àwọn ọkọlá bàtà bàákà ẹ wà sọ wọn wọlé àká ọkọ yẹ ọsọ wọn wọn wọlé àká ọkà mẹẹ ọmọdé wọn àká ọkọ yẹ mẹẹ ọbẹni wá lè dẹyìn ní ìsàlà ọmọdé kẹfì bẹẹ tẹlẹ kọjá wọn bàtà wọn náà ìbẹ̀tẹ̀ kọjá wọn náà àmàdáyé hòdó ni tinira ya hɛtɛ ijoro tinira yi ka ye a nyiri ye ne tie pe a ko kpomori yi nana ni kɛlɛ de ya mi ne take stand na nye ba e ba jɛ to na ahusɛ to so no aba wa ahɔ wa na so to dɔw na bi kaa bi aba ana bi kaa bi ɛsɛ no kaa o kaa ɔmɛ no ebe maa maa mi kaa wọ́n bèèrè ẹ̀wọ́ àyè omori ọ̀rọ̀ntàn alaba omori ọ̀rọ̀ntàn abọ́nyàrá omori ọ̀rọ̀ntàn abọ́sẹ́wò omori ọ̀rọ̀ntàn abọ́nyàrá ọmọ wa ni yíyan ju rẹ̀. Lọ́tọ̀ kébù. Àtọ̀ ìgbẹ́ ń wọ́n jọba ahẹ̀kẹ́ ahẹ̀kẹ́ mẹ́ta náà wọ́n ń bẹ dọ̀gbọ́ àwọn kọ́mọ̀ tún àrà sọ̀tún àná. islam is revolutionary yẹn wa islam ni wọn kaba náà dẹwọ ní ẹtọ islam ni wọn kaba náà kọrẹ kọ ẹ wọn náà ká ọjọ náà di ẹtọ yẹ. lakum dinukum waliya din wọn anyá hẹka ọmọ ẹnyá ọba ọmọ wọ́n nyà mẹ́ wọ́n nyà mẹ́ wọ́n yóò de kàkà àbàkà bèbèrè tẹ̀lé kàkà ọ̀hányin náà aláwọ̀ bá tẹ̀wọ́n náà ìjọ ọmọ báyọ̀ mọ́ ọ̀nà tó kó fún aráàlú rẹ̀. ṣé kẹ̀ ẹ̀fẹ́ ẹ̀ bá sí lẹ̀ wéèrò ni ìṣẹ̀lẹ̀ ẹ̀gbìn islam ọ̀hìn ọ̀gbìn náà wéèrò ni mẹ́ láti ohun tó wọ́n yìí ni. àwọn bàbá ìdè ni ẹ wọ̀rọ̀ tó kó mórí ẹ̀yẹ ẹ̀yìn anáhẹ́wọ̀n náà ló ń tó mórí yìí. kò náà gbà ìrọ̀lẹ́ náà yóò kó daaso kpɛm kato daaso kpɛm kata tó na bɛ kó omori ewu kó omori do ɛgbɛwuro no ewu kó omori jɔdɔ ɛsɛ kpɛm kata tó kó omori wɛrɛ wɛrɛ wɛrɛ jɔdɔ ɛsɛ kpɛm kata tó na hi laa ilaha ilala wɛrɛ nko ɛmɛrɛ nyaamɛ bawuro kuo mu ni ɔma ho ba ɔtɔ so kwenke tu kuo mu ni ɔfa wɔn nyaamɛ kulu muslim ana muslim hara okuo abiso kuo mu ni okuo mu ni ɔna ho ba enyi sɔ anya ne do wa dɔ ugbe ne do wa dɔ ɔzɔ nɔbi irdan enyi sɔ bia slot yonto ni ni enyi sɔ bia wɔn ni ka ma kake la ilaha illallah. ɔnyɛ so mɛka na awɔ na bavira ɔne bi ɔmɔ ni da anyɛ sa na ɛni ɛni sɛ na ɛwɔ sima tuntum ɔbɛka yi ɔne ni jihad anyi ɔyɛ anyi alimujahid kutu na gbɔ mɔri kò kò ne ɛwɔrɔ kɔba kakila ilaha illallah na. àmọ́ bẹ̀rẹ̀ ìnira ìrẹ̀ sún yóò lọ náà ẹni ní ìjà ha dídẹ́ wọ̀ yá àti ìhíà wọ̀ àmọ́ bẹ̀rẹ̀ ìrẹ̀ sún yóò nìkan ìwé sí ẹni wọn iná ìmẹ̀rẹ̀ ẹni ẹ̀ bọ̀rọ̀ kọ́lọ̀ náà ìrẹ̀ sún jihad náà iná ìmẹ̀rẹ̀ ẹni ẹ̀ bọ̀rọ̀ àwọn kàrẹ́ ẹni ẹ̀ bọ̀rọ̀ ẹni paul náà yọ sún ọ̀nà yóò dùn ọ̀nà yóò ọmọ wọn ẹrẹ ọmọ ẹbẹ wa mẹ amadu wọn agburu dùn náà náà bẹ dájú ló lè bẹ kọ. lèkè wọn fasilitéètì ẹwọn kàtà mi. ọlọ́nà kàkí lẹ́ ilẹ̀ ha ìlọ̀lọ̀ wẹ́rẹ́ lọ láyé náà yìí náà àràkà ọ̀rọ̀ àràkà bàbàbà sẹ́rẹ́dì màá nà sí kọ́sọ́nù ọ̀dọ́ ní afar kanaba muhammad sallallahu alayhi wa sallam. anyizi rẹ kọ osama bin zayt ọsọmọdọ bi rẹ kọ náà n'anyọ nọrọ náà levagayin ahịa nọrọ náà merdas anabozi nọ haik danya pẹlẹ ọrịdẹba ọnọkọ jean ọnọkọ ahụ àti rankumu níbi onyẹra ìjọba ọlọmọ nílé anyi ote ha ina ta bonyana ba ko sopa ne hizo ama idi osama bin zaid ne don da kwa ta pa ne na ora ko sopa na te no te ho na ndo bari ya de islam to muri ni ido bari ya de ba kero wa baka assalamu alaikum ashhadu an la ilaha illa wa anna muhammadan rasulullah ba alaikum ba ko no ni ni ke na salamu alaikum e ko muri on yare gine ọmọ mi mìíràn kan náà bá muhammad sallallahu alaihi wasallam ń tún omi ọ̀lù osama ló pẹ̀pẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́tún tó bí ìdí ẹ̀bà rẹ̀ máa ní tún tún omi sallallahu alaihi wasallam ọmọ yẹn ni ẹ̀ ọ́nà máa ń sèrè nìka ó tún omi ọ̀tún osama ọ̀tún ana bi sɛ otu wo esiri ana kata ɔtɔ ɔtɔ ɔwura asikɔ na ɔyɛ ne pere ya na ɔmɛmɛ ya ɔwura asikɔ na ɔna ɔwɔ positive things ɔna ɔwura ya na ne so ta ìdèyí àwọn náà yẹ ẹdí dá àwọn àfikà ó sọ àwọn ọmọọyà kẹ ọmọ ẹmẹ kẹ àmọ inú sọ ẹ ẹ ntúmùrí òwúsẹ na tuntun mu yi ɔno sɔrɔ anabi ɔno ɔno sɔrɔ anabi ɔno ɛna n'asa asa ɛdɛ ka yɛ tuntun mu ni sikɔ n'ɔwɔ dɛnɛ kɔkɔ aka yɛ tuntun mu sallallahu alaihi wa sallam ka yɛ yɛ rafu lamba ana ne na ɛdɛ usamu ɔrɔ na ɔno naani ɔno ɔno kila ilaha illallah muhammadu rasulillah ama usamu ɛsɛ ɔrɔ wọ́n tó mú yóò kú oríṣi kánà kú ẹ̀rí ti yọ ká oríṣi kánà kú. ìjẹ́ ìrìn tí yọ ká afi man tonto mu yɛ sike nenvi no no tu pɛta turu usama ɔna so donu baako usama ɔkyerɛ donto wuli wa kora so hɛrɛ yi usama don tun muri arko se kai kaifa anta wa la ilaha illallah ume mebaya ile ume mebaya ọba mama na ọsọ la ilaha illallah ọba mebe ne kwe kiyama don muri ko mo do mu yi bí usama bá ka ya rasulallah ẹwọn tó muri kọlaha muta'awwidan bọ́ ká owó ọmọ tó gbé wọn ní bá sáwọn don tó mọ̀tí sallallahu alaihi wasallam dọ́kà halal ṣakọ́ta an kalbihi fanadarta ilé ó àhà ire dúre kalọ́ka agbọ́bá àfáwọn wà àhà dúere hae haratan dúi jọ iná ya ń dó ayé àdáyọ̀ ní yóò tí náà yé òmùn lọ́tún tó mọ̀rí nù ìdí òsán àwọn ìkànnà muhammad sallallahu alaihi wasallam wọn mẹ́ra tan kiri ọ̀nà mọ́nà eré ọba yọ̀ọ̀rọ̀ usama israel nọ àyẹ̀yẹ̀ wọn tó ń tó mu ní ọ̀ka ọ̀ka yìí akọ̀tàntàhu ọ̀kọ̀tàkọ́nà la ilaha illallah ó wọ̀n ó yẹ wọ̀n ìrẹ̀mọ́nà náà kàkí la ilaha illallah lórí bá tó wọ̀n. inú ìwé ẹ̀yẹ̀ wọn kò fún ọ̀ka ká ọmọ àwọn wa káyé kìí ọmọ sọ̀sẹ̀ bá di islam obìnrin ọ̀nà mọ́nà islam ọ̀nà mi dọ̀ ọ̀nyìn náà kẹ́lẹ̀ kú. àbúkọ̀ islam àbúdí yóò mọ̀ ọ́nà ẹ̀rẹ́ mu fún bẹ̀rẹ̀ islam àwọn ọ̀nà ọ̀nyìn ọ kẹ́lẹ̀ kú. kàdánù gbogbo káyé ìkìyọ náà dị islam. Sọ́tù tó mú rí nsì. Israka Osama Ohieku kí ilẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ ọ̀nàmọ̀ wọn akọ̀rẹ́ kútu ọ̀nà wato to mun yi tiye sigirati na mai noma yadda ba ka ne ka inire yan no muri cuye talika ya ayyuhal ladina amanu idza darabtum fi sabilillahi fatabayyanu ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا أمريوا هنا دعوا ìdá dàrátún bí sẹ̀lẹ̀ ìlà ìdíwà àkùrẹ́kún ni ní tó ra gbogbo omori wà àzẹ́rẹ́ sọ́tẹ́ni ni wà àkùrẹ́kún ni tó ra gbogbo omori fẹ́tẹ̀ bá jẹ̀nú ìrẹ́kẹ̀wé ìsìlúwìrè ìtẹ́tẹ́ni ni ló wáyé ìrẹ́ ọ̀nà mẹ́mẹ́yà ló wà bá bí sẹ́yìísẹ́ ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا أسوك يا ابن السلام يونني dɔkaka salamu alaykum abi kɔrɔ la ilaha illallah aso kaayɔ wɔnɔ ne kɛ na dɔwɔɔri. tabitɔgbona awɔkaya tuntun. de kawe sisi Ise homo naani ne isɛ hɔnɔ naani wo esisi ne ugbe naani ni wɔn wo esi ne. Mọ̀lá ni mo kẹ̀. Ọmọdé kò tuturu tuba náà ní bàbá yìí ma àwọn ọmọ ìbílẹ̀ yà nínú òjé èzè dọ́là ẹ̀yà nínú O ẹ̀wọ̀ ẹ̀yà nínú kẹ́bìrì mi kẹ́bìrì ńlá wa ní islam ọmọ orí bàtí ní wọn abẹ́ ní ìbílẹ̀ yà onílé ìwú náà sàkẹ́lẹ̀ bá ọ̀sán sàmúwò kàbọ̀n kàkọ́ tó mi kọ́ àwọn ọmọ ìbílẹ̀ nínú famanallahu aleikum dọ́ mo rí bàmẹ́ wọ́rọ̀ ìwọ̀n nínú jòlí islam jòlá ẹ̀kí islam náà mo rí sí mẹ́ọ̀ nínú ẹ̀yà siri wule chwete nime jewa ye chwete nime inna allah kana bima na khabira namuri akai kai ama ya rabani ame o Wọ́n tó mú mi. Dípa yín máa yà ká ní káyọ̀ lórí ní tiẹ̀ tẹ́. Ilé pọ̀ ìràgbọ̀ ẹ̀yìn inú kò mórí.

ìjọ nọ̀rọ̀ wá bá ìjọ rẹ̀ kó múlẹ̀ rẹ̀ lẹ́ba gẹ̀ ọ́nì mọ̀hálì mọ̀nà nàm anagun jẹ fáàmà iná kanẹ́ mi ìjọ ìjọ nọ̀rọ̀ wá bá gẹ̀ lọ sálámà ẹ̀ wọn. ọ̀bẹ̀rẹ̀ mọ̀nà wà sálámà bákà lá ilaha muhammadu rasulillah. ẹ̀yin mi nà sálámà ẹ̀ kìí àmàbà muhammad bọ̀ntú omori. di mọ̀hálì anagun jẹ fáàmà mọ̀nà lọ́sọ̀rọ̀ tí o mọ̀ ní. ní o nana o sèrè ní báṣọ yẹn tán ká yé muhalli mọ́nà maami anamọ́dé jẹ fáama ọ̀nà ìdí ámì anamọ́dé alábà tọ́nà náà inú bẹ jahili yẹ a ẹ̀yìn rẹ̀ yìí náà kọ́ kánẹ̀ náà ẹ̀yìn rẹ̀. adìbẹ́ yìí rẹ̀ náà kánẹ̀. dọ́sọ̀rọ̀ ka muhalli okukure opportunity ẹ̀ náà ẹ̀yẹ ti ní islam kẹ́kẹ́ bí ẹ̀ náà ẹ̀yẹ ti náà dɔnku yɛ ɔba dɛm dɔkta kila ilaha illallah muhammadu rasulillah ɔyɛ ɔmo sɔrɔ ma ɔba yi wɔn. ìjẹni gbè tóntó mo ní ìwọ tóntó mo ní tóso mi bí ọ èmi tóso mi nìyí ọmọ náà wà buhari wọn ní mo tóso mo ní tóso mi nìyí. ìní àtọ̀bárí dáàlì máa mọ̀ tọ̀bárí bá kàn kà tóntó mo dọ̀kà kà láàgọ́ fara láhùlà ọmọ ní ọba jù ibè. lọ́tọ̀ọ̀tọ̀ mo ní nye silati nana ɔtɔ wuli bi tu ni noni noni yɛ mɔhali wɔnɔ nan ɔba nan ɛwɛ ko ehemba losu oosu dele ne eye eye ha dukɔɛ nana yɛ yɛ so te dukuta nye tɛ bala so dele ne eye ha dukuta ne tɛ bala so dele ne eyine han dukutari ne kɛhɛ inu bɔbɔ nana kujuwe peke sere kabɔbɔ ba waa kɛhɛ mɛ yabɔ hɛbɔ dukutari ne kɛhɛ inu bɔbɔ ta dɛnɛ ta ɔbɔ ko nene sere yabɔ hɛbɔ na dukutari ne kɛhɛ dɛfɛ ko sɔ ne ne wa ma nyɛ na kama kaba kaba lọ́tún tó wuli dọ́ntó wuli dọ́kàá dọ́kàá yìí ni rẹ̀ ọ́nà kàyé. إن الأرض تقبل من هو شر من صاحبكم ete esu do onwehi odide dibi hu no anaho gba onno no ete esu o do onwehi odide esu dibi hu na do su de ye ete do do onwehi walakin allah jalla wa azza arada an ya'idakum ama muri ni chete anu esu kono sire ani muwazi yone ne kaso asanya no bana abome obu muri yusukono sere yani muwazi yule splatu to muri yule oba banyi yemere on kayi sere mu kayi sere mu kawazi akaye uhuko muri anado yo muri abuko muri la ilaha illa allah ko mi ya no ne kawazi akaye ushono Ade bakwe abikawa muruvo kawa beto àdúgbò àkùtẹ́ tí mo ti yẹ yìí ló wà fún bọ́ọ̀lù wọn tó rà yẹn fún. ànkà ọtí rẹ kàkàkà ókù ókù ókù tòn ọtí rẹ ìkònyẹ wà lóyún lórí hàrà tí ẹ̀ nà ókù tòn wọ ókù tòn ọtí rẹ èyí ọtí rẹ ìkònyẹ wà hàrà tí ẹ̀ nà ọ̀bù wà á ṣe tí màmí tọ́jú ókù òbí yẹn nǹkan ókù kẹ́nyẹ́ ọ̀kà ló wà sí múrùgbò kàmẹ́rẹ̀ yìí. were osiri tuba omuriyo omuriyo ose osiri ọmọọmọ ọma ntọ omuriyo ọbẹkadì ya ọka ọka wọka agùbọ nwahi ọka agùbọ n'osi ọnọsẹ ham ọba ya yẹ so na yọ akadọ tọba na yọ.

ɛpɛsɛ bɛ hyɛ amehia hɔ ma fɔmɔ eku ala yona na ɛnyɛ yona do aba gye ne yona amatɔ wɔde hime yi yɔn agogo kɔnya ɔfɔ akasa daka yeyɛ nkewu dan no ma wɔ ɛba ɔmo abɛti yɛn ni nsuo no ma nipa ikpo do ɔnya bɔ ɔmo amɔ amala wa amala mi yɛ hɔ ma amala dudu ɔrewe du mùsùlùmí tí o tó mori mi náà wọn náà kọ́ pa àwọn yìí náà kó tiri náà ọ̀nyá ni rẹ́sì ẹ̀yà náà bí jẹ́ ké o. ní ìró ní dọ̀nà kíkà ní ìlú àná ẹ̀ta àmì ní ìró kẹtẹ́wọ́ kẹtẹ́wọ́ náà mẹ́. bẹ́ẹ̀ ká yìí pé ìpòlèpòlè kì í ẹ̀rọ kú ìlànà ìsìkẹ́. àwọn fi iná sọ ọ̀pọ̀nyá ìyẹ̀wò ni yìí sọ̀rọ̀ ọ̀rẹ́ iná sọ̀nyá ọ̀pọ̀nyá ẹ̀kú ìlànà ìsìkẹ́ ọ̀rẹ́ yehu gari yehu gari e, e, yehu ɛkɔ nisa kari ɛhu ɛkɔ ɛnɛnɛn di ihu gari ɔɔdo di ihu ɛba n'afɔ akari ɛhu ɛkɔ ɛnɛnɛn gari yɛrɛ nyɛ gari ihu kó rí de ka yi kpe kolekoro ɛɛ yebi lamis wɔwɔre kani lɔhi mɛyi asheikh marhum kamaluddin al-adadi dɔ bɛ su ina yi bi mɛmu ramadan mama ima ne anyama mi mɛ hatiro sayinra ama kyekye ami ki ɛɛ ɛɛ ɔ ira eyan bɔ ira ayɔ bɔ ba ɔne nyimi anahu fi tasiri ɔne awa ɔmɛwam completely de mi kɔɛtɛ ne no de mi atɛn de tafsiri ɛhyɛ mbako ɛɛ kaba mi ti ne ma abɛn de kaa ne lɔɔre adan anabɔ gan adan anaka kama vaa yɛ ɔne ɛdɔ no bɔn yɛ ɔkpɛ ɔde bi ɔga dan de yɛ agyana si yie ɔga dan anyi mɛ ɛkɛ ɛɛ ɛɛ amɛ ɛmɛ ɛmɛ ɛmɛ ɛwɔ dɛ. Báwo ni ẹ̀yà kẹ́lẹ́ wọn? Obe káwọ̀ ẹ̀bá a na ewu ẹ̀jẹ̀ náà yẹ. Obe yóò bá káwọ̀ ẹ̀bá abẹ́ ni màá yìí náà jẹ́ ni. Jèkàmá di na ó sì kéwké na ọ̀ bẹ̀ sí pàpà na bẹ́ sà bẹ́ẹ̀ aṣọ gẹ̀rẹ̀ wọn àbọ̀. Tọ́tù tó mú mi. Bí sheikh nasdin ayi kí wọn ase dada ni sọ lórí dọ mẹrẹmẹ mẹrẹmẹ dọ sọ dédé hu wọn bá dà ní sọ wọn lọ wọn bá dà ní muso yìí bàbá lọ. ìjẹyẹ àbámu ọsọ lọnyìn bọmi lọnyìn ọtí ni olóòlò lórí fara dọ nyẹ ẹsẹ nílò ẹ wọn abámu yẹ wọn gẹgẹ ẹkọ ọnyára lọnyìn bí ẹjẹ ń yẹ ẹkẹ abọ ọsọ lórí rẹ sọ lọrẹ sàn bàbá mi ti yan ọkà lójú orí ti yan ọkà bẹ́ẹ̀ ni ilé yẹn jẹ lọ́ọ̀rọ̀ ayé jẹ́ ẹ̀rọ jẹ́ ẹ̀ iná nà ẹ̀ bá aṣọ bákòókò rẹ̀ fẹ́ sọ́dọ̀ nù. lọ́tí o tó wọlé yìí míyàwó ni èyí ni kéwù ànkà nílọ̀ọ̀rù ànílọ̀ọ̀rù eré ìsìnkú kéwù ankom ɛyɛ ka yɛ ɛyɛ ne bɛ izu ehi ne kɔlɛɛji wo kɛ na abɔ ale bi na ezu ehi ne kɔlɛɛji kɛ kɛ na ɔno lɔ lɔtɔ o tom eji kɔlɛɛji kɛ wo na ade pɛ kadi na ɛ ɛna ɔmo nina si yɛ nina ɔde pɛ yi kɛ wo yi kɔlɛɛji kɛ wo anaba abɔ ɔde ilɔn ìdí ẹ̀ wọ́n sọ́nà sọ́ọ́ rẹ̀ ní sèé kẹlẹ́ òdì ndọ́ka máa bí káàmì nìwé ehi ìkáàmì lọ́nà sí ọmọ káàmì pààbọ̀ ọmọ ẹnẹ ẹ̀rọ náà jèrè àwọn ní sèé kẹlẹ́ òdì ndọ́ka ìkáàmì lọ́nà sí àmàjọ àrẹ náà yẹ nìka yẹ ọ̀nyí káàmì lọ́nà ní báńdì sèé kẹlẹ́ òdì lọ́wọ́ kúkúrẹ́ yìí nìyí náà. àmọ́ sẹ́sìn fi ọmọ tó ọ̀dẹ̀ká káàdì ayé omi blọ́k kàtàwọn dɔgam kama dɔm aza dibi dɔ anam ebiri yi do vi na wuru hidjo nyana dibi vi kya asa dibi dɔ sa asa dibi wuru hidjo tɔ dibi nhyɛ ɛza ɔra n'abɛtɔ ɔno kɔ nyana enya enya no kɔ nyana ne ɛwɔ dibi eyi kama tura ana yi nyana ɔda kama wɔ ha ɛyi kama wɔ ha mɛ kɔrɔ na ɔmo mɛ láti ọjọ́ mú ní mẹ́ẹ̀ ọlọ́mà àbọ̀ ọmọ ẹ̀rọ ọkùnrin bí ọmọ ẹni ní ìyàmọ́ ní húrí ìgbìmọ̀ fa ọ̀rọ̀ kàmpé akẹ́mpé ọ̀rọ̀ wèé ọ̀rọ̀ kúnlẹ̀ ẹ̀rọ ayé tó lòdì ní mo kọ̀ ẹ̀kẹ́ dẹ́gbọ́n náà dẹ́gbẹ̀ náà ọ̀rẹ́ kọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ lóbi ní fúhi nìyí. wọ́n fi ọjọ́ mú ní ìsìn ọkà kama wíwú ìdọ̀ spain mọ́ ìdá wọn nìkan lé ilẹ̀ ẹ̀fà sínú lọ́fẹ́ náà rẹ̀ kan ẹ̀mẹ́ ìlà dà kama bá o ẹ̀yẹ náà bá nkẹ́kẹ́ lọ́tọ̀ tó wọlé ìlú ọ̀dọ̀ lẹ́rẹ́ kí ẹ̀ńkátà rẹ̀ lọ́kì láìláha ìlàlá àgbà fún mọ́ni rẹ̀ ọmọdé ọ̀hún sì náà ní àbọ̀ ọ̀nà ọmọdé ilé kẹta ahụ bọ́ọ̀kà àtọ́sọ́ bẹ́ẹ̀ lẹ̀ yà bọ́ọ̀kà àgbọ̀wọ̀ yìí kẹsàn-án sábà ní ó lè dùn náà lọ́wọ́ à ń kún múrí ọ̀hún ní zinare abdullahi bin ọmọdé rẹ̀ jẹ́ ọ̀hún ọ̀nà ihe e, na ka na, bàbá káyọ̀ nìkan bẹ́ẹ̀ ni ní wàá mọ̀ bàkà hẹ́ ọ̀bá náà ṣó mórí ìdè nẹni bẹ́ẹ̀ ni sẹ̀dẹ̀ yọ. ọ̀bá náà ṣó mórí ìdè nẹni bẹ́ẹ̀ ni sẹ̀dẹ̀ yọ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìṣọ́ wọ̀ bọ́ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ kan náà. wọ́n ti ń tó mórí yìí. káwọn ọ̀rọ̀ káyọ̀ ọ̀bá náà nà omuri ɔdi la ilaha illallah wani wo eyi fún anaka yi omuri ne kú ìkéya fún anaka yi omuri ɔwúrẹ́ mu náà omuri ɔni kàkà yi kọ́má ń yẹ kutu mọ́mìnà mọ́ta amídàn fàjẹ́sẹ́ òhun jahannamu xɔlidan fìyà wàkọ́dìbà lọ́hù àlẹ́yìn wàlá anahu wà á dánahu ọ̀sùnmọ́tò tó wòrí ní. ọmọdé ọkà yìí wọ́n máa ń yà kótó mọ́mí iná mọ́ta amìdán ọ̀dà tó dáná awúkú ọmọdé àná dọ̀ọ̀ dóyà dó wọ̀n. ọjọ́ jẹ́hẹ́nẹ́m ọmọdé kùtù sọ̀rọ̀ náà rí jẹ́hẹ́nẹ́mà kọ́mídán fi hẹ́. bọ́lá náà wà ní ọmọ ọdún bá yín jẹ́ àmọ́ tẹ̀lé ti bẹ́ẹ̀. wọ́n bọ̀ bí bá lọ́wọ́ àlẹ́ ọmọdé kọ́ وأعد له عذابا عظيما ọ̀nà ọmọdé ọ̀nà orí tìyẹ òtútù ìjọ òyàrá ọ̀nà ọ̀rọ̀ òyàrá ọ̀nà ọ̀rọ̀ wọ́n wọ̀n àwọn ẹ̀rọ àbẹ̀rẹ̀ sí rẹ̀ wọn ẹ̀rọ àbẹ̀rẹ̀ sí rẹ̀ wọn ìní ìní pọ́bù máa mọ́tò tó mọ́ nínú ẹnáwó tó yẹn lọ́ọ́ yàrá ẹ̀rọ ní ìjà ọba àwọn kọ́ńpàn àmọ́ ọ̀sùn lórí láàká àwọn kan ní ìfẹ́ mi ọkọ̀ bẹ́ẹ̀ orí gbòòwò kan láìlá àìlọ́lá ẹ̀nà ẹ̀rẹ́ kí láìlá àìlọ́lá bẹ́ẹ̀ ní ìdẹ̀kù ìdí orí dẹ̀kùdẹ̀kù ní mímí ní ìka àbákẹ́rẹ́ sùn bẹ́ẹ̀rẹ́ wọn lọ́sọ̀rọ̀ kékeré máa dá òpó tó ní gbòòwò láìlá àìlọ́lá. ọkìlá wọn máa kàn áwọ̀ ẹ̀bá èyí kùzè méjì jùzù ẹ̀mẹ́jì wọn kú èyí àmọ́ ìyàbẹ̀rẹ̀ ní ẹ̀tọ́ pò áwọ̀ ẹ̀bá áwọ̀ ẹ̀ta ọkì túnbí omi ní tú ẹ̀rọ ọ̀rọ̀ wọn kẹ́mẹ́ ẹ̀ náà yìí jìlá ń tẹ́fà mẹ́gà ọkì mẹ́gà dẹ́nu rẹ̀ ó ẹ̀kọ́

You want to scare us? We scare, we, we, we scare scare. I'm not saying, okay, la ilaha illa no chew down. Oh, chew down. Oh, yeah, I'm not like Wait, what, what is can scare? What's going to kill you? It's going to fight like you're killing you. Everything you can, you I'm not down. Hey, I'm here, I'm here, I'm here. What the problem is? Okay, you need to go to the book and then when me báyìí máa jẹ máa kọ́ ọmọ àmọ́ máa jẹ máa kọ́ ọmọ bá máa ká nǹkan ẹ wọ́n fún ẹ̀wọ̀n ni ẹ hà á wù. ayé ń bá mi mọ́ suspect kọ́ mi. àwọn ọlọ́wọ́ àwọ̀ ọlọ́wọ́ ọkọ ọmọdé rẹ yọ ọ̀yà mọ́. Mọ̀ fún tó mọ̀ Ní ẹsẹ̀ mẹ́tọ́ mẹ́mẹ́ yẹn. Sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba bọ̀ ọ̀nà ọ̀nà yàrá mi ní islam olùsèrè mẹ́m olùsèrè wọn olùsèrè jẹun jẹun asọ́dọ̀ ẹ̀ka wá sí inú kwẹ́m kẹta tukọ̀ mórí ọ̀nà ọ̀rọ̀ àbọ̀dọ̀ náà kàkẹ́ láyà ilẹ̀ ha ẹ̀lẹ́lá omuli ọba abayi bẹ sẹrẹ mi ọkyerẹ ilá ilá ilá ẹ wọkyerẹ ẹ ahọ́ ọ̀rọ̀ àmọ́ omuli ọ̀nà abayi bẹ nsí ilá ilá ilá ẹ wọ́n abọ́ sọ́ọ̀rọ̀.

mọ́tòntò mo yìí ẹ ilé láyé láyé láyé ní mẹ́wọ́n nínú ọba yá ẹ bá wà yá mo rí ọba yá yá mo rí ọba yá yá mo rí ọba yá yá lẹ́yìn tó kọ́pọ̀ mọ́ àkàrí yá ni ọdún mẹ́ta jẹ́ ní ìlú bọ̀ ájì àwọn ẹni náà wà ná inú mẹ́lá ti dùn máa ní skul ágbàsá òmùrí òsì.

أنا لي دينات لنغاني أنا بماهر الإبراوي هارون بن محمد الأول ماهر أنا ماهر عن معيقلي مكة أنا شو أقصى لا إن حرام إن كعبة ماهر أنا نكت إبراوي ما أنا هارون lọ́tọ̀ tó mú ní múrí ọ̀sẹ̀ ìpẹ̀lúwọ́ ìwúrí ilé ẹ́ pépọ̀ sáà sọ́kà tó rọrùn lọ́tọ̀ tó mú ní ẹ̀ ọ́kẹ́ lọ́tọ̀ tó mú ní ìdí ìyọ̀pá olóògbé àyíká ìtìyàn dáklẹ́ẹ̀ ka our volunteer or volunteer ọmọ a volunteer ọ nọ ama ma kaadị eri volunteer na-eji nọ sị ebe ahịa ọbara zone zone ama aba abịa n'ụzọ daa na tuntun mu ịnị ihe bara abịa eri obedeyiro ɔwɔra anyi nafili idil aha idil fitr láti ọ̀tọ́ omori yìí omori oṣù wọ èyí èyí ọ̀rọ̀ kí a ṣe ọ̀ ìkìlẹ̀ na tó láti omori yìí ẹ̀yẹ lọ́tún tó ya níbi sábà a á sọ́kọ̀ ya amábí tòlé ẹkún ní nàìjíríà na náà bí 27 twenty seven yà á ká yà sọ túwúrí nyẹnu àwọn a nyẹnu àwọn ọ̀sọ́ tó wọ̀ bọ́ọ̀lù sírí la owó kákọ̀ ọba ọ̀ iná ra wọn ní wàhámẹ ẹ na na mo kọrọ ẹnu Wa wà ẹ wàyẹ wọ ẹkọ bọ ahoma ntẹwọtwe mo ọmọdé yóò si dàní wọn mẹyì dàní wọn mẹyì má ní ìdẹwò tẹsánmọ náà mẹkọkọ checkpoint zone barikizo mesuninira amsesa nzono nyoro ya nizi ama ama ena wa na anyi ka ya ewu uche nwuchi ama zo na ewo no anya anya anya me yan ka ama ma si zo na sato do ha agasa zone checkpoint zone barikizo. zone aharahiza omuli osi ino hɔ agogo agobi dama nyi ka ɔyɔ tɔtɔɛ eh, sasa yɔ ama ɛ ɔra ɛyɛ wa agobi ka leela to ami leela to kɔdi oni eyi si ɛ ɛda hunde eh, ha adi ni ɔn ɛda nyi besi kɔnɔ ee kpari eki ya akoto agohinta mori osi agohinta abẹ́rẹ̀ gẹ́yọ̀ omúrí ọ̀rọ̀ ayẹ wọ́n sún mẹ́rin omúrí ọ̀rọ̀ ayẹ wọ́n sún mẹ́rin àmín ọmọ àmín ọkà akanyá náà di islam yá yọrọ ẹ̀rọ ha ọ̀rọ̀ samuel kàkà aṣuhadu anla ilaha illallahu wahadahu. لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa migenu kenya inasema waeke hiyo muri onyala gene gene kunyala odi na onyo ina onyo gohoro wali ma migenu kanaba muhammad sallallahu alaihi wasallam oriyo muri odore gonto muri dure migenu kanabi isa na nko na he jesus oriyo muri odore gonto gonto muri ivino no na sutini islam ivino no no nyonya na abiso abidi mebe imiyo inye imedi inakubi aba yina kana kuzo aba yine ume obi ume ja muri odore islam no osho ya tetetwa ido asana tetetwa amen, amen. Amen. Ah, Mimi sika ah, mirewe ametaka na inadia. Sasa hono sika wale. Masha Allah Ahmad Ashraf. Alawa. Ala saka ono. أشرف أمري أمي رها رها بنيا وري أمري أمي رها ودوريو اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه كما قد جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كل من أراد يكيدنا عليه وهول المكر من أراد ينكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهلك المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخر الكرة وهي ظالمه ان اخذها لمن شديد اللهم ارحمنا فانك بنا راهب ولا تؤذنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرى من المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين انك لما تشاء قدير وبالاجابه الجدير نعم المرء من نعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.